olúwa ti ṣe oh, olúwa olúwa ti ṣe olúwa ti ṣe o bàbá mi ti ṣe o olúwa ti ṣe o bàbá mi ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá mi ti ṣe ohun tó ń fò mí láyà bàbá mi ti ṣe olúwa ti ṣe o wọ́n ti ṣe o bàbá mi ti ṣe o wọ́n ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù bàbá mi ti ṣe ohun tó ń fò mí láyà bàbá mi ti ṣe. ti ṣe bàbá ti ṣe ti ṣe bàbá ti ṣe ọmọ tí mi wù bá tí mi wù afọ́jú ọmọ tí mi wù ó ń ṣàgbé ó ń tọrọ lẹ́bàá ọ̀nà Jericho ó ń ṣàgbé ó ń tọrọ lẹ́bàá ọ̀nà Jericho Jésù ń kọjá bá tí mi ò kẹ́ lọ́hùn rárá àwọn ènìyàn ní kó panu mọ́ ṣùgbọ́n bá tí mi ò ké lóhùn rárá. Jésù Jésù ṣàánú fún mi mo dé. Ọmọ Dáfídì ṣàánú fún mi mo dé. Jésù Jésù ṣàánú fún mi mo Ọmọ Jésù ń pè ọ́ ó tó jẹ́ dìde ìgbàlà ti dé òtútù ká dìde Jésù ń pè ọ́ ó tó jẹ́ dìde ìgbàlà ti dé o Jésù sọ fún wípé ìgbàgbọ́ rẹ mú ọ lára dá máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ lára dá àti mú ọ lára dá a ti mú ọ lára dá a ti mú ọ lára dá a ti mú ọ lára dá máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ lára dá ìgbàgbọ́ rẹ mú ọ lára dá. ti ṣe bàbá ti ṣe. Jésù ti. Jésù ti ṣe o Jésù ti ṣe o ohun tó ń bà mí lẹ́rù Jésù ti ṣe ohun tó ń fò mí láyà Jésù ti ṣe wọ́n ti ṣe ṣe yanjú wọ́n ti ṣe ṣe yanjú ohun tó ń bà mí lẹ́rù bàbá mi ti ṣe ohun tó ń fò mí láyà bàbá mi ti ṣe wọ́n ti ṣe bàbá ti ṣe ṣe yanjú bàbá ti ṣe wọ́n ti ṣe ṣe yanjú wọ́n ti ṣe ṣe yanjú.